وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله لازلنا في الحديث في بيان بعض الأحكام التي تصل بأحكام الأضحية والحديث بالأضحية وبأحكامها فرع عن الحديث عن فضيلة أو فضائل هذه الأيام المباركات إذ يعد يوم النحر أعظم أو أعظم أيام هذه الأيام المباركات الزاكيات الصالحات التي أخبر بها النبي صلى الله عليه وسلم فضلها وشرفها وجلها وعظمها عند رب الأي عند رب الحي العظيم يقول الله عز في علاه عن بيان شعيرة الأضحية قال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله أما رزقهم من بهيمة الأنعام الآية وأمر جل وعلا النبي صلى الله عليه وسلم بالنحر بعد الصلاة فقال أيقرنا النحر بالصلاة فصل لربك وانحر وبين النبي صلى الله عليه وسلم حق البيان هذه الأحكام مفصلة واضحة وضوح الشمس في رابعة النهار ẹ̀yìn ẹ̀rìsìn ọ̀rìn ọdúnwà àlàyé nípa ìdájọ́ ètò níṣe pẹ̀lú ẹran léyà òun náà sì ni àlàyé ń wáyé lórí ẹ̀ a ti sọ níwọ̀nba tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ wọ̀nyí pàápàá jùlọ talẹ́ni tí ó pàlẹ́ ya tí ọlọ́run ó gbà lọ́wọ́ ẹ̀ àlàyé lọ lórí eléyìí àwọn májẹ̀mú tá a gbọ́dọ̀ rí nípa pé èèyàn jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ bàlágà ó ní láti bàlágà bákan náà ó sì gbọ́dọ̀ ní kápá. àwa sọ wípé gbogbo àwọn ìdájọ́ tó lọ́mọ ẹran léyà yìí ìdájọ́ tó lọ́mọ ìran léyà ẹ̀sùn tún ní níbi àwọn oore tí ń bẹ ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá alákọ̀ọ́kọ́ nínú àwọn oṣù zelhijja iz yawmu nahar gbà tó ṣe pé ọjọ́ kẹwàá yìí òun náà ló lóore jù nínú gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ọjọ́ tá a dùn àgàgàn sábà bíi mùsùlùmí ìpinnu gbogbo ọjọ́ ayé gbogbo ọjọ́ tí yípo láàrin ọdún ọjọ́ wo ló lóore jù èèyàn gbọ́dọ̀ ṣe iyèméjì pé òun náà ni ọjọ́ tíjọ́ ọdún fọ́ọ̀lù sí. òun ni nọ́mbà wán náà àrínú àwọn olùmọ̀ wọ́n ní ọjọ́ àràfá ni o àwọn náà sì kó ẹ̀rí wa bámu bẹ̀wò tí ń bẹ́ńjọ́ àràfà olúwa yóò yóò máa sèyànrà pẹ̀lú gbogbo àwọn tó wà láràfà pé ẹ wọ àwọn ẹrú mi tó gbéra yìí kí ni wàá ṣe yóò mọ̀ bí àwọn láìka táwọn náà máa fèsì àánú rẹ̀ náà bá wà nínú gbogbo ọjọ́ ayé kò síjọ́ tọ́lọ́run ọ̀ bọ́ ọ̀nà kúrò lọ́rùn àwọn èèyàn tó tó ọjọ́ àràfà ìjọ àràfà yìí àwọn tí ò bá tún sí lára pa èrè jẹ́ òfurufú ọ̀nà bá fi láwẹ̀ àtàwọn àdúrà àdúrà oríṣiríṣi ìjì rẹ̀ bẹ́ẹ̀ orí sẹ́ni gbogbo tá à ń sọ yìí ọjẹ́ yọ lábẹ́ ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ yìí náà ni tọ́lọ́wọ́n bá kọlifáì rẹ̀ pé àyà máa ń máàlùmáà àwọn ọjọ́ tó ló ń kà báyìí náà o wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ yẹn ní lọ yìí eléyìí náà ni júmọ̀ àásó tí ó fọ́ọ̀lù tí ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé gbogbo alamọ̀kọ́jọ́ júmọ̀ yóò mú náà wìn ọjọ́ ńlá ni tẹ́lẹ̀ láti ń pè lọ́jọ́ ńlá yorùbá náà ṣe pè nù torípọ̀ ọjọ́ ńlá ni ànábì ní gbogbo ọjọ́ ayé kò síjọ́ tó láàrin ọ̀sẹ̀ lóhùn kò sí ọjọ́ tó tó ọjọ́ jímọ̀ tí orí méjì bá wá pàdé pọ̀ orí jọjúmọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀sán àǹfààní jọjúmọ̀ bẹ́ẹ̀ èrìǹjẹ jọjúmọ̀ bẹ́ẹ̀ ó tún wá fọ́ọ̀lù sí ọ̀kan nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá ọ̀kan nínú àwọn olùmọ̀ ìgbà tí ó ń ṣàlàyé míza àwọn ẹ̀ṣà tí ń bẹ níjọ́ jọjọ tó bá lọ fọ́ọ̀lù síjọ́ àràfà gẹ́gẹ́ bó ṣe fọ́ọ̀lù síjọ́ àràfà tó ń ṣe ńlá muhammadu ṣe ájì ẹyẹ ọ̀kan tànàbí ṣe àràfà ajọ́ náà ó fọ́ọ̀lù síjọ́ jimá àwọn sàábé sì mọ iye ẹ̀ níjọ́ tí yahudi kan wá sọ́dọ̀ Umar ó wá sọ́dọ̀ mùsùlùmí ó lọ́dọ̀ Umar jọ náà ó lẹ́yìn mùsùlùmí ọlọ́run kẹ́yìn àmọ́ gbígbà tí ẹ̀yin ètè ẹ̀yin tètè ti mú. tó bá ṣe páwọn ẹni Yẹhudi àwọn Yẹhudi ní gbóhùn àyà al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dina tó bá ṣe pé àwọn láyà yìí sọ̀kalẹ̀ ni àwọn sì àwọn papò àyà yìí àwọn máa sọjọ́ jimá di gbogbo jọ́ jimá gbogbo jọ́táyà yìí sọ àwọn máa máàkì ẹ̀ àwọn máa fi ṣe ọdún ẹ wo èsì táwọn ẹ̀lẹ́ àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde tí wọ́n gbẹ́sìn ọlọ́run ọba yìí látọ̀dọ̀ ẹni tí ó lóore jù tó lè kọ́ yàn wọ́n lọ́dọ̀ àwọn tó lóore jù nínú ẹni tá a kọ́ kò síbi yàn sí lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lè lóore tó àwọn akẹ́kọ̀ọ́ ànábì yìí dàrẹ́ẹ̀tì ọ̀kan náà àwọn onímọ̀ ìgbà tó fẹ́ pín ìmọ̀ ó ní al-ilmu qisman ilmu al-ilmu al-mubashir wa ghayr al-mubashir al-allamah ibn al-qayyim fi kitabihi a'lam al-muwaqqi'in ó ní máa pín sọ́nà méjì ìmọ̀ kan bẹ ìmọ̀ direct àti indirect ó láwọn tí wọ́n kọ́ ìmọ̀ direct wọn làwọn sàábé àwọn tí kọ́ ọ́ ọlọ́run ọba ti kẹ́ wọn dàrẹ́ẹ̀tì látẹnu ànábì báyìí ábí gbá dàrẹ́ẹ̀tì látọ̀dọ̀ jìbìrí jìbìrí ló gbá dàrẹ́ẹ̀tì látọ̀dọ̀ ọlọ́run dàrẹ́ẹ̀tì dàrẹ́ẹ̀tì dàrẹ́ẹ̀tì tọ̀kọ̀ sẹ́ni tó lè lọ ní tìhún mọ́ nítòkù ni the wá ṣetán gbogbo àlìhùnmọ̀ generation ó kàn lè súnmọ́ jura wọn lọ èèyàn máa gbà túrú àwọn tí wọ́n gbà látọ̀dọ̀ ṣẹlá Muhammadu ni yahudi wá wá sọ́dọ̀ ànábì ọwọ́ sọ́dọ̀ Umar ó ní tó bá ṣe páwọn láyà yìí àwọn ó má tiẹ̀ ni Umar ní má darẹ̀ láàmú àyà tó ń sọ wa kò dàrú ọjọ́ tó sọ̀kalẹ̀ ọjọ́ jimá yìí ọjọ́ àràfà ni àwa náà wá sallallahu alayhi wa sallam ó tún tọ̀kí ọdún ọjọ́ àràfá ọjọ́ tó tóbi ni ọjọ́ jímọ̀ ọjọ́ tó tóbi ni níwájú ọlọ́run méjèèjì lọ pàdé pọ̀ tí wọ́n rò ń sọ fún yahudi inú àwọn èyí kírètì ọdún ẹ̀sìn wa kírètì kí ẹ kàn ní abẹ́mátì ẹja túnṣe léyìí rárá ọgbọ́dọ̀ wọ́n látọ̀dọ̀ ọlọ́run ìtumọ̀ ọ̀rọ̀ ọmọrùn ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí pé kéèyàn má mọ àwọn tí islam lọ mọ nǹkan yẹn jimá òun lọ́la tiẹ̀ àwọn ọjọ́ àsìkò yìí lọ́la tiẹ̀ méjèèjì wá pàdé pọ̀ eléyìí náà títí bẹ́ẹ̀ kò túmọ̀ sí wípé ó tó ọjọ́ tí a máa pè ní yẹ́wùmù náà ọjọ́ ọdún gangan tí wọ́n wá bí mùsùlùmí wípé kí ni iṣẹ́ téèyàn rí gbé ṣe tó pàtàkì jù àbí nínú ọ̀nà nọ́mbà wán iṣẹ́ téèyàn ṣe lóòjọ́ ọdún òun náà ni ẹran pípa. wọ̀nyí kárùsùmọ́láhí alẹ́ èyí ó sì dárúkọ ọlọ́run bá a ṣe pẹ̀ran ó láwọn ẹ̀kọ́ ó láwọn ẹ̀kọ́ tí wọ́n sì gbọ́dọ̀ ṣọ́ra láti má ṣe ṣe níbi àwọn ẹ̀kọ́ wọ̀nyí nínú ẹ̀ èèyàn gbọ́dọ̀ gbàgbéra kó má dárúkọ ọlọ́run èyí tó tóbi jù náà nù èyí tó tóbi jù òun nù ló fi jẹ́ pé bíyàn bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí tó bá wá dúnra tó gbàgbé ọmọ náà ò wá dárúkọ ọlọ́run. ó wáyé nínú àwọn olùmọ̀lẹ́ àwọn ti gara jífà o kí ẹ lọ sọ ọ́ nù àwọn kan ní àà kò lè tó bá wọn ó gbàgbé ni tó bá gbàgbé ó ṣeéṣe kó má di jífà nítorí jẹ́ pàṣẹ ìṣẹ́lẹ̀ yìí òun ni pé ká fi mọ bọ́rọ̀ yẹn ṣe wúwo tó tọ̀ àwọn kan mí bẹ́ẹ̀ tó ṣe ìyẹn lè ṣàmójúkúrò. omi ń bẹ ààyè ni ààyè ni gẹ́gẹ́ bí kéèyàn máa pọn ọ̀bẹ bó ti yẹ kó pọn gẹ́gẹ́ bí kéèyàn máa dú ẹran lójú àwọn ẹran yòókù kéèyàn máa ní ṣé gbogbo wọn náà wọ́n kú nísìn ẹ kó wọn jáde àbí kéèyàn máa nà àtó bẹ́ẹ̀ ọlọ́run ọba ṣẹ̀wọ̀n ọ̀rọ̀ ni o káwa rántí ọ̀rọ̀ ọlọ́run àṣẹ ìpè òun lòun ṣàkárà rẹ̀ òun lòun ṣẹ̀wọ̀n ọ̀rọ̀ fún yín kí bẹ̀rù ọlọ́run sì máa bẹ nínú ẹ̀mí bí yẹn bá dá ọlọ́run ọba mọ̀ tó sì lẹ́mí àánú kò sígbà tí ìpayà ò ní wá nígbà tí máa ń fi ọ̀bẹ yun èèyàn ẹran lọ́rùn báyìí. lóòótọ́ nígbà míì ẹni tí sábà pa ẹran lọ́pọ̀lọpọ̀ ó lè má máa nítumọ̀ mọ́ torí wípé tí nǹkan bá ń lọ léraléra oníjọmọ ènìyàn lójúmọ́ gẹ́gẹ́ bí àwọn alápatà ní kí lẹ ń wò dé ẹ yí lọ́rùn ẹ má yí ẹran lọ́rùn ẹ dá dùúlẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àtàwọn àwọn àṣẹfí míì wọ́n lè fẹ́ pẹ̀rán bò míì kẹràn ọ̀pọ̀ wọ́n sì lè wá kó gbogbo wọn síta lẹ́ẹ̀kan náà rẹ̀ gẹ̀dẹ̀ àbí ká máa yí kan lọ́rùn ká sì máa súnmọ́lẹ̀ yóò máa wò báyìí pé hey ta lọ kàn ẹni bẹ́ẹ̀ lára tí wọ́n náà fa ọlọ́run ló ṣẹ̀ wọ́n rọ̀ fa òun ló fa ń gbà míì kọ̀dí yẹ ṣòro omi ọjà yakuya òun ní rí gbámú wọn. ìgbà pinnu sẹ̀ríà tó bá fi dì báyìí gbogbo ọ̀nà tí yóò bá fi rí ẹ̀ pa kó sáti jẹ́ pé irọ́ kọ́ tó dámì agbọ́dọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ kọ́dà bó ṣe pé wọ́n padà wọ́n padà lẹ́ni ọ̀bẹ ni ẹ̀jẹ̀ wa dà á lẹ̀ nípa bá ti rí igun tó bá ti pẹ́ náà ya ìyakuya débẹ̀ abẹ́ rí yìn lọ́rùn níbọn tí màlúmi tó bá jìn tó dì báyìí torí pé kẹ́jẹ́ ọ́ dà á lẹ̀ yẹn gangan maqsadu shar'i ní ti sẹ̀rí àfẹ́ ni ó wá níbi tí a ti ní á gbé ọ̀bẹ̀lẹ̀ náà lọ́rùn àti tó yẹ ká dú gangan gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ayé lè má gbà ṣùgbọ́n ká bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní walakin yanaluhu taqwa minkum ó pààyà ọlọ́run la nídìí o kìí ṣe pẹ́ ran kìí ṣe pẹ́ jẹ́ kìí ṣe títóbi kìí ṣe fàárì ìpayà ọlọ́run nínú àwọn àkíyèsí abẹ́ ilé yìí òun náà ni ìpín ẹran a ti sọ̀rọ̀ níwọ̀nba lórí eléyìí náà kí n owó yìí ọ̀nà tí n yọ ṣàfijẹ́ pé èèyàn jẹ́ èèyàn fáláìní èèyàn sì fún àwọn aládùúgbò ẹbí ara eléyìí ó ṣòro ká ní ìgbèléke àwọn olùmọ̀ ti ṣègbìyànjú wọn ní kí èèyàn pín sí mẹta láàrin yìí ìran ẹran mẹta kan wọn jọra wọn níbi ìdájọ́ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n wọn ní àwọn bí wọ́n ti yàtọ̀ ẹran tí a pa fún léa ẹran ìjọsìn ni ẹran tá a pa fún ìkómọ ẹran ìjọsìn ni ẹran tá a pa fún hadiu ní hajj ẹran mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n papọ̀ níbi àwọn nǹkan wọ̀nyí níbi ìjọsìn ṣùgbọ́n àwọn ìyàtọ̀ kan bẹ láàrin mẹ́tẹ̀ẹ̀ta níbi zaman wal-makan wat-sabab àyèwò láti pa kọ̀ọ̀kan gbò láti pa kan omi ń bẹ níyàn bá pa ámbò mi kò ní jẹ́ gbígbà wọn jọ lọ kéèyàn wà ní hajj ó ṣe dàmọ́tún yìí kọ́ wa ránṣẹ́ sílé pé ẹ bá ń rẹ ẹran lé wọn lẹ́ran ẹran wọn bí gan o ẹran àdáyà mi ẹ bá ń pa nàìjíríà ẹ pín fáwọn èèyàn ẹ pín ẹsì bíbí náà fi lẹ̀ kò ní ẹran àdáyà kan o ọ̀dọ̀ panibo hasran fi maka dandan láàrin maka sí mi náà ni ẹran àdáyà o falala ají o kò sí gbọdọ̀ sọ pé wọ́n ti pẹran léyà nílé. èwo tún ebile ebiléyà náà ni àti sọ́kó yàtọ̀ síra wọn ààyè ṣùgbọ́n ẹran léyà ń tiẹ̀ ibi tí ẹni tí ó fẹ́ràn ibi tó bá wà ibẹ̀ náà ni ó ti pa àmọ́ kò sí nǹkan kan kéèyàn ní ẹran mi ẹ bá ń pa ní gẹ́gẹ́ bí àwọn àkíyèsí a ti òun lè wá anytime bẹ́ẹ̀ lẹ́ran àkíkọ̀ ẹran ìkómọ òun náà ní ẹ̀ṣà. àyè tá a ti pa níbi tá a ti bímọ nípìnlẹ̀ ṣùgbọ́n tí yẹn bá dé àyè ṣe pé ẹran ò ṣeé pa wọn ni wọ́n pẹran bí pẹ̀lú àwọn ìròrí kan àwọn ìròrí kan ti ń fọ́nká àfààní ọlọ́run táwọn kan ní ẹ gbọ́dọ̀ máa pa ká abẹ̀mí ẹ̀rín aqulu ma tasma'un wa asalu allaha li wa lakum. الهداية والتوفيق الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على خير الأنام نبينا محمد وآله وصحبه أجمعين معاشر المؤمنين كنا ننبه على بعض الأفكار التي تبدأ تشيع وتنشر بين الناس فلينتبه المسلمون à ń sọ̀rọ̀ nípa ìròrí burúkú kan ń ti ń fọ́n ká báyìí èèyàn ti wọ̀dọ̀ sọ àwọ̀. هذا الدين دين فطري سلسي ẹ̀sìn tó wà lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn tó balance ọba gbogbo nǹkan mu wọ́lọ́ọ̀ dínú lọ àfi tí yẹn bá yí ẹ̀sìn ọlọ́wọ́n ọba padà lọ́wọ́ ara ẹ̀ lókù àmọ́ bí yẹn bá dúró lórí bó ṣe wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad yóò máa ma sí yóò máa ma sí yóò máa hàn sí pé alẹ́ sìn yìí àánú ọlọ́run yẹn tó lọ́n bá ní kọ́ sàlẹ́sà kọjọ́ mọ́ mùsùlùmí ó ṣe déédéé ẹ̀wọ̀ ọdún ọdún ni ọdún ló dé yìí tó ṣe pé gbogbo mùsùlùmí ìyẹn gbọ́dọ̀ sọdún ẹdùnnú àtàwọsọrọ ẹjẹran eré níwọ̀nba kí n ṣeré kí n túra lẹ kó túra kúnlé kó túra fọmọ kó túra láàrin àyàmúlẹ́yìn hádàdì olùwà ní wọlékólé ọmọ tí ń jẹ́ alẹ́ máa ń sáká kò sí ìjọ tó lọ tá àsìkò kan lẹ̀ táwọn náà máa fi ẹran ṣèjọsìn fọlọ tí wọn pààyàn náà báyìí nínú àwọn àròrí burúkú yìí àwọn ọdún ẹlẹbọ oníṣẹ bẹyìn náà ẹbẹ lẹsẹ kí ni tí wọn lé kí ni tí wọn yára tẹ ń pa bẹ́ẹ̀ sì ni hawula alimujirimu yatakarabuna ila shayatin àwọn lọ́nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń súnmọ́ èṣù tí wọ́n fi ń bọ èṣù ó ní ẹ̀yin náà ń bọ̀ àjọ ń bọ̀ ni ìlú àtàwọn owó àwọn ẹlẹ́bọn bẹ nínú àwọn àròrí àwọn kan ti tún dìde ọjọ́ lórí wípé gbogbo ẹran pípa ẹ máa fọbẹ ẹ̀pẹ́ lẹ́ran lọ́rùn èèwọ̀ ni àwọn eléyìí bá débi wípé wọn yìí jẹ nǹkan abẹ̀mí wọ́n sì ń bẹ wọ́n sì ń promote ròrí yìí wọ́n ti wá fún àwọn ìròrí yìí ní àwọn àkọlé lára ẹ̀ òun náà ni ẹ ṣàánú ẹ̀mí ẹ dáàbò bẹ̀mí ẹ pọ́n ẹ̀mí lé tọ̀ ọmọ ènìyàn ló lẹ́mí abọ́lọ́hún ọba ọlá òun ló dá oríṣiríṣi nǹkan kò sì sí gbogbo ohun tí ń bẹ ọba Allah subhanahu wa ta'ala ló ṣe wọ́n ní èyí tí ń sẹ̀mí ló ṣe wọ́n lábẹ́ mi òun ló fi jẹ́ pé ọmọ ènìyàn jẹ́ ọ̀dá ẹ̀mí ara ẹ̀mí ẹ̀mí ẹni tọ́lọ́n sì ní ó tara wa jáde ní ọmọ àwakọ́lá ni wọ́n ọlọ́run ló lẹ̀mí wọn wọ́n lè tara wa jáde látara sábàbí àmọ́ ta ló lẹ̀mí ta ló ni wọ́n gbogbo àwọn àròrí pé èmi mo nira mi tí má wù mí ní ìfẹ́ra mi ṣe èèyàn kàbùkù rẹ̀ wá jọ lọ òfin jẹ́ pé bẹ́ẹ̀yàn bá parẹ́ tó bá gbé nǹkan jẹ olùwà ni tó gbé jẹ òun náà ni ọmọ gbé jẹ nu jahannama kó lè jẹ ìyà fún torí pé wọ́n kọ́ ló lẹ́mí àwọn kankan bẹ nínú ara èèyàn gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ àtàǹpàkò yìí bó ṣe ọmọdé yìí kí ẹni ẹnìkan ní kò wò ó gé wa pé tọba ti gé wa òun fún ọ léyìí e báyìí wọn àgbẹ̀ nígbà tí ògùnjẹ ní ṣe tẹ́lẹ̀ wá gé e tí òun ní sófin lówó bọ́bá yìí jẹ́ àtàǹpàkò rẹ tọ́ba yẹn rìn dérú àdúgbò yìí èèyàn kan àbùkù rẹ̀ wájú ọlọ́run torí pé wọ́n kọ́ ló ní ọkàn lè máa lo kankan tó wà lára yìí àwọn kankan bẹ olúwa ní ohun ilẹ̀ nínú súnà nàbì sọ̀tàlám. ẹlẹ́tọ̀ọ́ àti mú kúrò Inú àwọn ìtòjọ márùn Inú àwọn ìtòjọ mẹ́ẹ̀kánná lásìkò rẹ̀ ká mú àwọn yẹn wọ́n ní ìdájọ́ wọn lọ́tọ̀ àwọn kankan bẹ máa ní inú ara kódà ń bẹ ní olùmọ̀ wípé àwọn kan mí bẹ tí ń rí láti mú kó lára ká parí ọ̀rọ̀ yìí pẹ̀lú abala tá a dé yìí òun gbà wípé ẹ̀jẹ̀ èèyàn donate ẹ̀jẹ̀ kò lẹ́tọ̀ọ́ ó ti ẹ̀jẹ̀ pé ètò lékè ní tó láti fi ṣèfò ẹ̀mí mi ṣùgbọ́n olùmọ̀ yìí onímọ̀ àgbà yín ó sì dúró ẹ̀ ó dúró ẹ̀ ó nítorí pé ẹ̀jẹ̀ yìí ọmọ ènìyàn kọ́ ló ní wọ́n kàn ń lò ní. àwọn àpébá àwọn dókítà sì ní ẹ̀jẹ̀ jẹ́ nǹkan tó ṣe pé kọ́dà bẹ́ẹ̀ bá fà kó omi ò tún dípò ó yàtọ̀ sí àwọn organs tó ṣe pé tẹ báyìí mú kó èèyàn lòun ní kidney méjì òun fẹ́ fi kàn án sí kìnìún àwọn ọ̀rọ̀ yìí ní ìdájọ́ tó jìnnà nínú ṣẹ̀ríà nǹkan ò bá ṣe é replace tọ́ olùmọ̀ yìí nígbà tí ọlọ́run ọba tí ó ṣàdánwò nínú ìgbà tó rẹ̀ tí ó kò láyé ó nídìí ẹ̀jẹ̀ wọn bá sọ pé ẹ̀jẹ̀ ń dínkù o pé wọ́n fẹ̀jẹ̀ sí la ẹ̀jẹ̀ síta ni là ó ní kò lẹ́tọ̀ọ́ nù sẹ̀ríà ọ̀nà eléyìí necessity ni ebi ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ́lọ́ ọ̀tọ̀ ni ike tọ́hà sóhun o tọ́hà sóhun o gẹ́gẹ́ bí tọ́lọ́ wa fún un mà kò lẹ́tọ̀ọ́ sẹ́ kí wọ́n gbẹ́jẹ lòmíì ẹ̀yìn nira nkankan àwọn ọmọ olùmọ̀ yìí mọ̀ ọ́n ṣe káàyàn nìyẹn wípé kankun bàbá lòun kò lè jẹ sí wọn lára wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n ní tẹ́jẹ̀ yìí bá fi lè ṣe sábàbí ikú bàbá ọkùn bàbá lóorun tòótọ́ bàbá sì sùn lọ wọ́n sì plan wọ́n sì ti gba ẹ̀jẹ̀ wọ́n ti check ẹ̀jẹ̀ tó ṣe déédéé ara wọn ìgbà kan fa ẹ̀jẹ̀ sí bàbá la wọ́n fíìsì ní múmẹ́ǹtì tí ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ ka ẹ̀jẹ̀ wọn báyìí wọ́n sì yájú ní subhanallah látọjú oorun táǹjì wọn wọ́n sì já wáyà yẹn wọ́n sì wí kẹ́límọ̀ wọ́n sì lọ jẹ́ pé ọlọ́ọ̀ látara pé iṣẹ́ gbàgbọ́ nìyẹn. man sadaqa Allah gbìyànjú bá gba ẹ̀sìn ọlọ́run ọba pẹ̀lú òdodo pẹ̀lú náà sadaqa Allah ọlọ́run náà tẹ́wọ́ gbà pẹ̀lú òdodo nípa ti lọ ìyẹn ẹrúsìn ọlọ́run. ẹ̀mí táwọn ọlọ́run ọba ṣe nírọ̀rùn yìí wọ́n ṣàkárà rẹ̀ àánú lọ fẹ́ ní tí wọ́n ní ìwò oníjẹ̀ kan bẹ̀ àánú àwọn olè jáde wọn ò ní jẹja wọn ò ní jẹran wọ́n sì ń fárò rí ìka. tọ́ ẹ̀sìn yìí èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀sìn mímọ́ ni gbogbo ibikíbi tí èèyàn bá dé gẹ́gẹ́ bí mùsùlùmí kódà bí o tí ì yé èèyàn tán wàláhì kí èèyàn máa gbà pé kò sí ní tí islam ṣe lófin àpòore ni min awwalihi ila akhirihi níbi tó ti bẹ̀rẹ̀ dópin ó lè má hàn séèyàn kìí ṣe gbogbo yẹn nìyẹn gbogbo nǹkan nìyẹn lè máa reason tán eléyìí ni kò jẹ́ ṣìáàrù alimusulmi kò jẹ́ symbol mùsùlùmí anywhere tó bá ṣàti dá ọ lójú pé ṣé kìíní yìí ṣe ń tọ́lọ̀ ń wí sànàbí wí ni ẹ̀ka zìbè máa gbá yìí pẹ̀lú ẹ̀ ṣe ah, ah, islamu haza ìtẹ̀sìn sọ̀rí kọlọ̀mọ́ wa fún yẹn ńlá káyìí wọ́n bá gbèrò rí wa fìlà ìròrí yìí rí brush ìròrí burúkú dànù. الدولو وكما سموا دولو ردادا أقول هذا وأدل الله لي ولكم السداد والتوفيق في كل ما نأتي ونذر اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه